وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún jẹ́ kí adìjúmọ àtòní tó sì kàwá kúnà tí wọn ó lè wá júmọ náà ọba náà ni ada ọpẹ́ fún abẹ ọ̀pọ̀lọpọ̀ juma báyìí kọ́lọ́jẹ́ kí a ṣe ní orílẹ̀ ayé pẹ̀lú dúró déédé lórí ẹ̀sìn ọlọ́run ìkẹ́ ọlọ́run la ọlọ́run àti orí tí ò ní tán kó wọn bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ará lé rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo wa náà ní àpapọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú al-Qur'an ní nùsúrátù Luqman ayẹlẹ́ kẹfà ọlọ́bà subhanahu wa ta'ala wani wa minan nasi man yashtari lahwal hadithi li yudilla an sabilillah wa yattakhidhuha uzwa ulaika lahum azabun muhin ọlọ́ni wa minan nasi ó wá nú àwọn ènìyàn من يتخذ له من يشتري لهو الحديث tó yẹ pé tí wọ́n máa fi owó tí wọ́n rà tí wọ́n fi kàjọ na làwọn nǹkan eré àwọn nǹkan tí o gbádùn tí ó lálàáfíà tí ó bá mú ní ìdílà ń sẹ́bí lèlá nǹkan tó yẹ pé ní ni. ويتخذها ويتخذها عفوا tọ́ba wá mú iná wọn láwọn fi ni ni ọlọ́ni irú àwọn ẹni bẹ́ẹ̀ ìyà ẹlẹ́ta ẹ̀rọ máa bá wọn kí wọ́n ní láwọn ní àwọn nǹkan eré táwọn èèyàn ń fowó rà yìí àárí ìtumọ̀ eléyìí lọ́dọ̀ àwọn ẹni wa torí pé ìtumọ̀ alukur'anil karim àwọn náà nágbọ́ àgbọ́yé tí wọ́n làwọ́ fi tó alkùrán lẹ́nu bí àwọn sọ̀hábà àwọn tàbíìn àwọn tó yẹ pé ní àwọn náà na máa ń tí kùrán yìí ń tú abdullahi ibn mas'ud nínú tí abu sọ̀hábà tí ó gbà wá lẹ́nu rẹ̀ abdullahi ibn mas'ud kan náà sọ̀hábà nígbà muhammad sallallahu alaihi ó ní túmọ̀ áyà ìpé wa minan nas man yashtari lahwa alhadith ìtumọ̀ ayà ìpé àwọn kan wọ́n fowóra wọ́n ra nǹkan eré ó ní ìtumọ̀ rẹ̀ ni pé wàlẹ́dì wallahu lẹ́dì la ilaha ghayru mo fi ọlọ́wọ́ ọba tí kò sí olùjọ́sìn fún mi tó yàtọ̀ sí mo fi búra pé àdílẹ̀ ayà pé ayà yìí o ayà tí a kà fúnra wa yìí ó ní tó ń túmọ̀ sí náà ni nǹkan eré orin orin kíkọ orin gbígbọ́ ó ní tí nǹkan eré táwọn èèyàn rà tó túmọ̀ sí rẹ̀ fayọrọ dídò àsàlàsà ó sì sọ lẹ́ẹ̀mẹ́ta pé algena algena algena orin ni àyà yìí mẹ́nu bá wí pé àwọn kan àwọn nǹkan orin náà máa fowó wọn rà tí ó wà máa mú wọn jìnà sí tọ́lọ́n tí ò ní jẹ́ kí wọ́n lè ṣe tọ́lọ́n ọba bákan náà ni Abdullahi ibn Abbas òun náà sọrú ọ̀rọ̀ tó jọ báyìí asọ̀rọ̀ká Abdullahi ibn Abbas habur abel umma àfáàgbà nínú àfún tafsiri àfáàgbà nínú al'umma yìí nípa ìmọ̀ al-Qur'an ó ní tí àyà yìí sọ náà ni pé àwọn tí wọ́n mọ́ ń ra nǹkan orin sílé tán láàá fi gbádùn náà ni àyà yìí ń bá wí bákan náà nìkan nínú àwọn ẹni ṣíwájú wa al-imam al-Hasan al-Basri ó هذه الآية هذه الآية نزلت في البناء والمزمور ó ní ááyà yìí sọ̀kalẹ̀ ń pa orin ati gbogbo àwọn irinṣẹ́ rẹ̀ bí àwọn àlù bí ṣẹ̀kẹ̀rẹ̀ bí gbogbo nǹkan míì táyìn mọ̀ tí wọ́n fi ń ṣe nǹkan àlù lẹ́ni tó fi lórí bàǹdírì náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní sí ááyà yìí tó fi sọ̀kalẹ̀ ní ilé ní àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa lórí ááyà yìí láàfihàn yìí pé ní ìmọ̀ ka àwọn nǹkan wọ̀nyí jọ pé nǹkan olórin làámọ̀ gbọ́ làámọ̀ rà sílé tí ò bá mu ni torí pé ọlọ́run subhanahu wa ta'ala ó bẹnu àtẹ́lu àwọn tí wọ́n ń ṣe èrò èlé àtìpọ́ orin gbígbọ́ yìí máa ń lulù ní wọ́n lànà ẹ̀ṣẹ̀ ìtọ́ọ̀nù ni ní ìtó ti ṣèlérí rẹ̀ pé tó wọ́n mọ̀ fi dààmú àwọn ọmọ ènìyàn lórílẹ̀ òun náà nínú nǹkan báyìí wà ọlọ́run subhanahu wa ta'ala ń sọ ń pa rẹ̀

lóhun rẹ̀ láwọn tó bá ní kápá láti sọnù kí wá lóhun ṣètọ́nù òun náà ni orin gbígbọ́ láti mọ̀ pé ní ẹni tí bá ń gbọ́ orin tí ń gbọ́ lù ìlànà ṣètọ́nù náà ní tẹ̀lé kìí ṣe ìlànà ọlọ́run ọba anábà Muhammad sallallahu alaihi wasallam nínú tí ó sọ tí al-imam bukhari tó gbà wá anábì ní la yakununna fi ummati yóò padà jẹyọ nínú ìjọ mi yìí yóò padà wá wáyé àpàdà láwọn èèyàn kan tó kó yẹsẹ̀ ìlú nàìjíríà wọ́n máa sọ bí ẹ̀tọ́ àwọn nǹkan bí ìsìná wọ́n sọ dẹ̀tọ́ yẹn lẹ́rẹ̀ ní bí àwọn èèyàn kan ṣe ń gba ṣọ́ọ̀bù lẹ́ni tó ń gba fi pé skul àwọn fi ṣe léṣẹ́ náà kan náà lọ gba fi ṣe ti sọ àwọn nǹkan yìí náà di anábìnirú ó padà máa wàlharir bákan náà aṣọ harir sílkì tọkùnrin ò gbọ́dọ̀ wọ̀ á padà rí àwọn èèyàn kan tí wọ́n máa sọ di ẹ̀tọ́ wàlhámọ̀rọ̀ bákan náà lọtí ẹ̀rí pé àwọn iléeṣẹ́ tó tóbi jù nísìn iléeṣẹ́ ọtí ni tán sọ dẹ̀ tọ́ tán ló gbàwé lọ́dọ̀ ìjọba tí wọ́n ní rí sí tí ò dá àníbi ni orí ó padà máa ṣẹlẹ̀ wàlìmọ̀ áàsì bákan lórí bíbọ́ ẹ máa rí yóò kò ní inú yàrá èèyàn yóò di ilé ijó ilé orin tó pé ní yóò padà wá wà láwùjọ ìtànẹ́bí sọ yìí náà là padà wá rí ní àwùjọ wa nísìn àkọ́kọ́ a rí àwọn àkíyèsí méjì nínú hadisi yìí kílẹ̀ lákọ́kọ́ anábì ní yẹsẹ̀ ìlú wọ́n mọ̀ sọdẹ̀tọ́ ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan yẹn ṣẹ̀tọ́ a mọ̀ pé gbogbo ń tánẹ́bí kàálẹ̀ haramu ni ṣùgbọ́n àwọn èèyàn kó mọ̀ sọ́dẹ̀tọ́ àìkọ́ zina haramu ni bákan náà kẹ́yàn wá sọ harir haramu ni kẹ́yàn máa gbọ́rin náà haramu ni gbogbo nǹkan yìí lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ní tí ò yẹ kẹ́yàn dé ìdí ẹ̀ ni èyí tó a pé kẹ́yàn wá sọ harir ìyẹn pé aṣọ harir yóò gbẹ fọ́kùnrin ní ò gbọ́dọ̀ obìnrin nìkan ni ó máa wọ̀ ṣùgbọ́n tọkùnrin bá wọ̀ nǹkan haramu ló ṣe kàkọ́ tó yẹ ká kọ́ wọnú hadisi yìí ni pé àwọn nǹkan yìí àwọn èèyàn ò fẹ́ sọ́dẹ̀tọ́ àbí wọ́n máa sọ́dẹ̀tọ́ ṣùgbọ́n pínlẹ̀ rẹ̀ ìwọ ni bákan náà ẹlẹ́ẹ̀kejì ni pé kọ́ránà rasulullah rasulullah al-ma'azifa ma al-khamr anábì àwọn rasulullah nígbà tí ó sọ̀rọ̀ àwọn nǹkan lu orin gbígbọ́ ó pa ọ̀pọ̀ náà ó papọ̀ mọ́ ọtí nínú hadisi a sọ̀rọ̀ pé ọtí èèwọ̀ ni àìpé tánàbí papọ̀ yìí náà ìdájọ́ kan náà lójó ń bá gbogbo ẹ̀wọ̀ náà ni ká máa gbọ́ àwọn orin àwọn àlùbá yìí náà ìyẹn ni al-Imam Ibn Taymiyyah rahmatullah alayhi náà fi sọ̀rọ̀ lórí àyà lórí hadith yìí wọ́n ni wọ́n zàlẹ̀ hadith wọ́n ni hadith yìí ala tahrimil ma'azif ó ń tọ́ka lórí pé gbogbo àwọn nǹkan onígbọ́ ìlú èwọ̀ ni wọ́n ni wal ma'azif yà aláàtì ẹ̀yìndẹ̀ àìlè lọ́gà tàbá ní ma'azif lọ́dọ̀ àwọn elédè a ní gbogbo nǹkan tí ó bá ti mọ́ bá nǹkan lùwá ẹ̀rí tí ó fi mọ́ bá nǹkan táwọn mọ́ jó wá òun náà láńpẹ̀ ní ma'azif ẹ̀yàtọ̀ náà wà láàláàtì kó láha gbogbo oníṣẹ́ lù ìjó náà ló kó sínú mọ́kání àgẹ́gẹ́ ní a máa jó ṣùgbọ́n bàndìrí dáńtì ẹ̀ ẹni irú ẹ̀ òkèkè náà lónà bá lọ káyípa ó bóun náà lọ káípé dìtálẹ̀ ń lù ni ó ti bá mú tó pé gbogbo kẹyìn náà nù nǹkan nǹkan jó náà ni kódà omi lórí ìsẹ̀kẹ̀rẹ̀ ṣùgbọ́n ká máa ṣe ìpéyà rẹ̀ pé àwọn tó ń lu gángan náà ń bá wí ṣùgbọ́n bàndírí làwa ń lù eléyìí tẹ̀sí ló ara gbogbo ẹ̀ pátá inú tó bá nǹkan tí ẹsẹ̀ ṣíṣe léwọ̀ tó bá mú ni ìyẹn pé nǹkan ìwọ ní gbogbo ẹ̀ gbogbo orin iṣẹ́ ìlú gbogbo orin ẹjọ́ náà ni mùsùlùmí kò gbọdọ̀ dédì rẹ̀ iná ẹ̀ ló jẹ́ nǹkan ìwọ̀ láàgbọ́dọ̀ máa gbọ́ ẹnu fi wánú hadithi kan tí sheikh nasma al-albani rahmatullahi alayhi wọ́n ní hadithi hadithi hasanun aláàdúgbà ọ̀dọ̀ sọ́lá láì pé ní sọ̀wùtán àwọn ohun méjì kan wà ohun méjì kan wà mọ̀lẹ̀ onan tọ́lọ̀ ń ṣẹ́bi lé wọn tọ́lọ̀ ò fẹ́ gbọ́ tọ́lọ̀ ń bínú sí ẹni tí ohun méjèèjì yìí bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀

ẹni tí wọ́n tó pé òun ló ṣe sábà bí òun kọ́ òun gẹ́ níbínú ọlọ́run bá yóò máa bá ohun ẹlẹ́ẹ̀kejì wàsọ́ òtú wàsọ́ òtú wáyé àbó ohun ẹgbà mi o mo gbé o orí ìyá mi o tèmi ti bàjẹ́ o kí ẹ mọ sọ̀sọ́kúsọ síra rẹ̀ ìdàmú sí ibà nígbàtí àjálù kan bá bá ohun méjèèjì ọlọ́ọ̀bá sọ̀hánà wátàlá ó kódìra rẹ̀ ó kódìra ẹni tí ń bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ bákan obìnrin sírú àwọn tí wọ́n bá ń ṣerú nǹkan báyìí ohun àkọ́kọ́ náà ló pé ìdùnnú ṣẹlẹ̀ síyàn ìdẹ̀ra dé tó wá di pé tó kù dá kójọ ní nǹkan lù làwọn ń pariwo là ń dáhùn yẹn lókù lọ́wọ́ là ń jó gbogbo orú nǹkan báyìí ọlọ́ba sùpánà wa tààlà obìnrin sí ẹlẹ́ẹ̀kejì nígbà tí àjálù bá báyẹn gbogbo ohun tí yẹn bá ń sọ tí fi ń sọ̀sọ́kú sọ̀sọ́ lọ tí fi ń dárò tí fi ń sọ tí ò yẹ kó máa sọ lẹ́nu ohun yìí náà ọlọ́ba sùpánà kò fẹ́ bákan náà a rí pé ìlànà àwọn ẹni ìṣíwájú wa náà rí pé wọn a máa jìnà sírù nǹkan báyìí wọn a máa jìnà sóni gbígbọ́ wọn a máa jìnà sílù lúlù kò sí inú ṣeṣe wọn àlérí inú lànà sọ̀hábà ànábì Muhammad sallallahu alaihi wasallam kàmá ṣerú nǹkan báyìí bákan náà tó gbẹ̀sìn lé ẹnu wọn náà làwọn tàbíìn àlérí inú wọn pẹ̀lú wọn ń jó wọn ń lùlù káàkiri gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń ṣe lénìí àwọn náà sì ni àwòkọ́ṣe wa nínú ẹ̀sìn tó yẹ ká máa tẹ̀lé ìdí ò bá ti jẹ́sìn lọ́dọ̀ tí wọ́n kò ní jẹ́sìn mọ́lé ní ìyẹn ló fa tó yẹ pé ní náfẹ̀ ìkan nínú ọmọ ọ̀dọ̀ Ibn Umar ó láwọn ń lọ́njọ́ kan àwọn bá gbọ́ òun bì kan ohun olù ó Umar wá sọ fún pé yà náfẹ̀ ìrẹ náfíù náfíù sì jọmọ ọ̀dọ̀ rẹ̀ àtẹ́sùmọ̀rú àtẹ́sùmọ̀rú ṣe yà ó sì kẹ́kẹ́ sì tó ń àwọn ohun orin tá ń gbọ́ yìí òun wá pé láà ó ní òun ò gbọ́ ó nígbà yẹn ní fàrọ́fà èsùbà ohun kóhun yóò ní tí jìnà ni wọn sọ fún náfíù pé náfíù sọ́ọ̀sì ń gbóhun tí wá ní ohun yìí mọ́ ó sì wá yọwọ́ létí ẹmọ kan wọ́n ní orin yìí mọ́dún ọ sì gbàgbé ara rẹ̀ síbẹ̀ ọ sì mọ́ gbọ́ ọ sì mọ́ jójú ẹlẹ́yà níta àmàrà ń ní síwájú ọgbọ́n ní fẹ́ kó bọ́ sí etí àwọn ó nígbà tí náàfi sọ pé òun ò gbọ́ mọ́ náàfi ń gbà tó ń náà gbọ́ mọ́ níbi náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá káwọ́ rẹ̀ kó létí pétọ ìgbọ́kúgbọ́ ò ní wọ etí tèmi ó wá ní ó wá sọ fóun pé ní kúntùmọ́ ànàbí ìsọ̀rọ̀ sọ́lá Ibn Umar ní kánẹ́bì tó jáde láyé òun wá pẹ̀lú ẹjọ́ kan táwọn ń lọ ó ní àwọn bá gbọ́ irú ohun báyìí ó nígbà tó gbọ́ pàṣọ́nà á ah, mísìlá hàdà ó nírú tí mo ṣe èyí tí mo tọwọ́ betí ń jọ́nà lànẹ́bí náà tọwọ́ betí ẹ̀rí nígbà tó gbọ́ ohun kóhùn yìí pé ohun orin leléyìí eléyìí kò yẹ kó máa wé tí mùsùlùmí ó lànẹ́bí tọwọ́ betí ìtànẹ́bí wá ṣeun lòun náà ṣe lóòjọ́ tí tó gbọ́ hadithi wa nù sunan abi dawud tó fi jẹ́ pé ní ànẹ́bí àwọn àṣálá kèé gbórin àwọn ó fi ilẹ̀ náà a ní igbó kò sínú ìlànà wọn ilé láti mọ̀ pé ní kìí ṣèṣe sí mùsùlùmí gidi kálá kórinjọ kákólùjọ káwá mọ́ gbọ́ kátúwá ní eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ torí ni òun ń sọ torí pé orípa burúkú onáà ló fún nǹkan yìí yẹn na Malik ìmọ́ọ̀mù Darul Hijra ìmọ́ọ̀mù Malik tó gbajúmọ̀ táwa náà ìdáná alifosak ó ní iṣẹ́ orí kíkọ́ àwọn èkó kíyàn ní máa ṣe láwùjọ tiwa yẹn pé láwùjọ tiwa àlẹ́rẹ́ ní rè kẹ́kọ́ ní kí náà ń ṣe ń kọrin ní àwùjọ ìmáàmù máàlì kínu táwọn mùsùlùmí gidi pọ̀ ń bẹ́ gbà nǹkan bá dẹ́nìkan tó ń ń kọrin lùlù ká ń níbàmú sí ìlànà àwọn ẹni ìṣíwájú wa kó wáyé pé orin lòun mọ èèyàn láàyò òun mọ kọrin kìí ṣèṣe sí àwọn ẹni eré yẹn ló fa tó yẹ kí al-Imamu Ibn Qayyim rahmatullah alayhi wọ́n ní hubbul Qur'an wa hubbul halhan wal ghina ẹni ìfẹ́ òkíní kámẹ́rì tó jáde lẹ́ni ó sì ẹ̀tún kọrin kẹ́ni pé kéèyàn nífẹ̀ẹ́ méjèèjì yìí ẹni minkọ́lùbì abúdín lẹ́yìísà yẹ̀jìtẹ̀mì àn méjèèjì ò lè papọ̀ lọ́kàn mùsùlùmí gidi ẹrú gidi o ẹni pé bá ó nífẹ̀ẹ́ orin bó ti wá nífẹ̀ẹ́ orin náà ló tó wá nífẹ̀ẹ́ alukoran méjèèjì ò lè papọ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ orin gbígbọ́ kò ní nífẹ̀ẹ́ kó máa gbọ́ ó fẹ́ gbọ́ nígbà pé bóyá òun náà ń dùn bí orin tí òun máa ń gbọ́ ni ní ẹ̀rọ lómi tí ó gbọ́ orin nígbà o bá gbọ́ kura náà yìí tó wù dùn ohun dudu náà ni ó fi gbọ́ kébé pé nítorí pé kí lọ lọ́hún wí kí lànà bí sọ ìgbé tó fẹ́ gbọ́ tọ́ lọ́hún tó fẹ́ gbọ́ nítorí náà bí sọ tó fẹ́ tẹ̀lé ọkàn rẹ̀ nǹkan tó àtọ́ni ò lè papọ̀ ti fi ìyẹn ló bá lẹ́ pé nínú orípa burúkú tó wà fún kéèyàn máa gbọ́ ni pé yẹ́gìrì sún ànífà fìlkọ́lì yìí máa ń jẹ́ kéèyàn dipò kí yóò bu ẹni tí ó da síyàn lọ́kàn ni bákan náà yẹ̀sùn dùn àǹfíkìrì là yìí máa ń léyàn sá láti rántí ọlọ́run ni ẹni tí máa ń gbọ́ gbogbo gbà orin náà ni ó máa wú gbọ́ kó máa rántí ọlọ́run kó máa ṣe àfikàr kó máa ṣe ìrántí ọlọ́run ní gbogbo àyè tó bá wà ìyẹn kò ní rọrùn fún torí pé ní ìtí ń gbọ́n yóò máa kọ́ di ìlànà ṣetán kò ní jẹ́ kó ṣe tọ́lọ́wọ́ ọba bákan náà yùdọ́ yìí olè ọkọ̀t ìmọ̀ jẹ́ kéèyàn fi àsìkò ráre ni ẹ̀lú ló jòkó ẹ̀rí yóò mọ̀ gbọ́ ọ̀rọ̀ tí gbọ́ kẹsẹ̀ ìdìkẹ́ tó tún gbọ́ kejì ẹ̀lú tó bá ti nǹkan bẹ tí bẹ́ẹ̀ ó lè gbọ́ orin látàárọ̀ irú àsìkò gbọ́ ẹ ní wáàsí gidi kan ní fi ń gbọ́ ni àbí tọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ kó yẹ pé nǹkan gidi kan ní fi ń lọ ń kọ́ ẹgbẹ́ yóò fi ṣàǹfààní ju àwọn nǹkan tí ò ní wúlò fún láyé tí ò ní wúlò fún ní àlìkíyàmọ̀ tí ń gbọ́ lọ bákan náà tí èèyàn bá ń gbọ́rù nǹkan báyìí yẹjúrù ilẹ̀ màásì ìmọ̀ tó wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n jò ń bẹ̀ wọ́n lò mọ́ra wọn ọkùnrin àtobìnrin wọ́n jọ máa papọ̀ wọ́n jọ máa dìmọ́ra wọn tẹ́ pé irú nǹkan báyìí nǹkan tọ́nà bá subhanahu wa ta'ala tó bínú sí ni irú rẹ̀ ní ọmọ ẹṣẹlẹ̀ ibi tó ní tí ń wá ẹ̀rí yóò jẹ́ kíyàn sọ tí kìí sòdodo yóò jẹ́ kíyàn máa parọ́ gbogbo orú nǹkan báyìí náà ni kò bá mu tí ó yẹ kí mùsùlùmí gidi ó yẹ kó jìnà sí ẹ̀yìn ẹlúsìn ọlọ́run orin kíkọ́ kìí ṣe sí àwa mùsùlùmí pàápàá jùlọ àti ẹ̀rí fọkùnrin rárá àwọn àyàfi tá a rí kóbìnrin lè ṣe ọ̀nà méjì náà ni obìnrin ọlẹ́ lùlù tí ó kọrin ọ̀nà méjì ni obìnrin náà sì láàrin kó ṣe láyé ànábà Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe sí ọkùnrin ọ̀nà àkọ́kọ́ filid nígbà ọdún tàbá ń sọdún ẹ̀sí fìgbà láyé ilẹ̀ fáwọn obìnrin lásìkò díẹ̀ láàrin ara wọn kódà mú àfáàmì lókè àwọn obìnrin tó ń sọ yóò ọmọ kéékèèké ni o kẹ́kàn ara fi dára wọn lára yá gẹ́gbó ṣe ṣẹlẹ̀ ní ayé ànábà Muhammad sallallahu alayhi wa nínú hadith ìyàwó Aisha radiyallahu anha ìyàwó Aisha ní dọ́kàlà aláyà Abubakar ẹni Abubakar wọlé wá bá mi dọ́kan ẹ̀nà pé Abubakar ọmọ ọmọ wọn ni ìyàwó Aisha ń wọlé lọ bá Aisha wọ́n ni wà índì jariyatan min jawaril ansar àwọn ọmọ bí ọlọ́mọ kékèké méjì kan wọ́n wá pẹ̀lú mi tọ́jà ọmọ aráàlú Madina tugaliyan wọ́n ń kọrin lọ́wọ́ ni kí náà bima taqawalatil ansar fi yawmil bu'ath àwọn aráàlú Madina ti kọ́kọ́ jagun kẹ́kẹ́ níbi tí ẹ̀ tó dé kẹ́sì tó dé àwọn orin tó wá tó na gbà náà wá ń rántí náà méjì wá ń kọ́ náà lù nǹkan sí yàwá ìṣàwá alákọ̀wà lẹ́yìn sàtá bí mọ̀gànìyàtẹ́ ni wọ́n yí sakọ́rin o wọ́n yí sakọ́rin jẹ́wọ́ wọ́n kàn lù ni wọ́n ni làbákiri bá wọlé gbàdábákiri wọlé tó gbọ́ nǹkan yìí ó ní àmùsùmúrì ṣèitán fi bẹ́ẹ̀tì nàbí sọ̀rọ̀ sọ́lá ah ìtẹ́ ẹsẹ̀ yìí mọ̀jọ mi lójú o ìyẹn pé iṣẹ́ ìsùlẹ̀ ń ṣe nínú ilé ànẹ́bì yìí àwọn irin iṣẹ́ ìsùlẹ̀ kójọ yìí lélè fi ya pé kí ni àwọn sọ̀hábà gbọ́ ọ̀rọ̀ orin yé sí ẹgbọ́ sí pílànà èṣù ni ìyẹn ló wá ká Abubakar la pé nílé ànẹ́bì lọ́dọ̀ ọwọ́ ọmọ mi tó jẹ́ ìyàwó rẹ̀ náà tí wọ́n ń lu nǹkan yìí Abubakar ojú rẹ̀ chẹ́ǹjì ó bínú ó ní wàsálì kàfìyàwó mi fìyàmù eid al-fitr ọjọ́ sì ṣe dédé ọdún ìtúnú àwẹ̀ níwọ̀n nù kẹlẹ́ ànẹ́bì fàkọ́lá nàbí ọ̀sánlám ànẹ́bì wa sọ fún abubakiri yá àbá abakiri ìrẹ́ abubakiri inna li kulli qawmin eidan gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní eid ló ní ayẹyẹ tí wọ́n ń ṣe wa hadha eiduna yẹn pé ọdún tiwa náà lè ní ìtumọ̀ rẹ̀ ni pé ní àsìkò ọdún láwọn obìnrin láàrin ara wọn tí ò ní gbásìkò púpọ̀ wọ́n lè kó nǹkan ẹ̀gbọ́n yíbo ṣe máa ń ṣe tán kan bí ìṣẹ́jú mélòó tán fi ṣayẹyẹ máàkì ọdún wa tó fi ya pé ní àwọn obìnrin arígbà láàyè fún lásìkò díẹ̀ nígbà ọdún náà ni ni àbí ọdún ẹlẹ́ẹ̀kejì ní fìlẹ̀ nígbà tó bá ń ṣe ìgbéyàwó ọ̀rọ̀ nínú hadith tó wá tí yàwó Aisha gbà wá tó láwọn sin àwọn kan lọ́lé ọkọ nínú àwọn Mádínà àrẹ́mìí lórí wọlé ẹkọ́ àtẹ̀yìnákùn àtẹ̀yìnákùn yẹ̀pẹ̀ àwọn abáyín ẹ̀pọ́n alé ó sásán tí wọ́n sọ níbẹ̀ òpin láàrin ìgbà tí wọ́n bá ń gbéyàwó láàmọ̀ ni ọmọ ìyàwó lélẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ní tánra dáwọn lára yá ṣùgbọ́n ó gbọ́dọ̀ jáàrin tó pọ̀ kòwòrọ̀ jẹ́ ojú táyé gbọ́dọ̀ fi sí gbangba àwọn àyè méjì náà la tó rí pé tọ̀ obìnrin náà sì láàrí fún kí wọ́n lè lù kẹ́díẹ̀ lọ́jọ́ ọdún àbẹ́nìkan lọ tó ń ṣèyàwó tó sì lọ lé ọkọ nu wọn láàrin ibi táwọn obìnrin bá bá wà kẹ́mi dára ya fúnṣẹ́jú tí ò ní tí ò ní pọ̀ rárá tí ó bá ti yàtọ̀ sílẹ̀ yìí àrígbà láyè fún yàn nínú ìsìláàmù yìí kò mọ̀ ní òun kọrin káàkiri àrígbà láyè fún yàn nínú ìsìláàmù yìí kò mọ̀ ní òun gbọ́ òun gbọ́ orin pàápàá jùlọ kéèyàn tẹ̀ wá jẹ́ pé ìlú mu ní iṣẹ́ inú iṣẹ́ tí ó wọ́n haram nínú islam yìí òun náà ní kéèyàn jẹ́ kọrinkọrin tó bá jẹ́ pé kéèyàn máa kọrinkọrin haram ni àyẹ́ pé kéèyàn máa ta nǹkan orin irinṣẹ́ orin náà haram náà ni òun náà jẹ́ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kò الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ̀ lúsìn ọlọ́run tá ń jẹ́ kó yọ ni pé ní orin kíkọ à ń lùlù kìí ṣe lànà mùsùlùmí kìí ṣe lànà mùsùlùmí kìí ṣe tí ó yẹ kí mùsùlùmí máa ṣe àbí kó máa gbọ́ torí pé ní ó takò tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi rán òjíṣẹ́ rẹ̀ ẹ̀wà rí àwọn mí tí wọ́n máa ń gbọ́ àánú mú àwọn ìrújú kan wá bí ẹ̀rí tí wọ́n rọ̀ mọ́ àgbà nǹkan yìí kò sí ní tó burú mẹ́ tó dáa ní àbí ká máa fi àwọn òfin kan dé àtẹ́yìn bá ti ń lu báyìí tí ó bá ti lu tó jọ tàwọn eléyìí kò tí ì Muhammad sallallahu alaihi wasallam wọ́n lùlù náà ń bẹ́ àríbídá ti lùlù lóòjọ́ tí anábà ọ̀sánlá tí ó ń wọ̀ lùlù mọ́kà tó ń lọ sí lù mọ̀dínà nígbà tó ṣe ìjẹ́ra tó tán ara mọ̀dínà ti ń retí rẹ̀ nítorí fi pàdé rẹ̀ ìdùnnú àtayọ̀ àtijọ́ àtoni náà ni kódà orin tí wọ́n kọjọ́ náà ní pé tọ́lá alìbádìrò àlẹ́yìnà nísẹ̀lẹ̀ ìyàtùlù wàdá wájàbà ṣùkùrù àlẹ́yìnà mọ́dà àlẹ́là ìdáhì orin tí wọ́n kọnù

ẹ̀kẹ́jì ni pé àǹfààní káàtì ẹ̀ wá lórí ilẹ̀ yẹn pé àgbà kó nílẹ̀ ó gbé káàtì ẹ̀ wá lórí ilẹ̀ anígbàwọ̀n sọ́lá yín ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti Mẹ́kà wá lu Mẹ̀dínà ni láti wá ṣàlàyé òfin ẹ̀sìn fún wọn àyẹ́pẹ́ kò tí ì délu bóyá wọn ò tí ì mọ̀ pé kò dáa ṣùgbọ́n lẹ́yìn ìgbà kẹ́nìkan wá tún mú ẹ̀rí mi wá pé nígbà tó wá débẹ̀ kódà ń jọba ìtọ́ tún ṣe nǹkan báyìí wọ́n tún kọrin wọ́n tún ṣe kíni wọ́n ti ń lùlù ẹ̀rí pé wọ́n lè rẹ́rí mi wá ẹ fi wípé ní eléyìí tí kò rìn lẹ́ni bákan náà nínú òrújú tí àwọn èèyàn tó máa mú wá wọn a ní pé ní àwọn orin yàtọ̀ sórin níta sí ìlú náà yàtọ̀ sí ó yàtọ̀ síra wọn ẹ̀rí ìlú tẹ̀sí wá kí ní ìlú tẹ̀sí hàn tó yẹ kí bàǹdírí là ń lù ẹ̀rí pé òun la wàhálà lọ ọ̀wà àjẹkọ̀yà pé gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ń lùlù tá a sí náà ni ò dáa àtìkà fúnra wa síwájú bákanáà wọn lórí yàtọ̀ sórin orin àwọn nǹkan tó ń kọ tó ń kọ fújì tó ń kápàlà tó ń kọ jíjú ní ọdá ṣùgbọ́n orin ẹ̀sìn lélẹ̀ a ní kò sí tó jọ tábà sọ pé orin ẹ̀sìn orin tá mọ̀ sí àṣẹ ìrú ìyẹn pé orin tí ó kẹjà bí ọ̀rọ̀ tá ń jọ ẹ̀rí tá ń jọ tákẹ̀sọ́ bí ọ̀rọ̀ tí ó sì kó túnmọ̀ sínú tó dá àtìkọ́lá bá ti ń lùlù sí ìyẹn òdẹ̀ táwọn sọ pé ká máa kírun pé akọlọ́nà kọ́ dára bí orin yẹn lẹ́fi rí láwọn afá bá ń ṣe wá ṣe ní afá akọrin kan sọ wọ́n forí rẹ̀ ṣe àǹfààní tó bá ní àǹfààní nínú tí ò ní sí bá lu nǹkan sí wọ́n tó ẹgbẹ́ tí ń lu nǹkan sí èyún òjọra wọn a ń bèèrè pé àwọn tó ti àwà láwùjọ tí wà yìí jákujàku làwọn náà ń kò sórí ẹ̀sìn kan pé àwọn eléyìí tó rí tẹ̀sìn eléyìí eh, òní ti fújì rárá ìkankan náà gbogbo ẹ̀mí wọn ti ń ṣe kò yẹ kéèyàn máa gbọ́ kankan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá náà ní iṣẹ́ ṣètọ́nù

kó jáwọ́ mẹ́ eléyìí ó jẹ́ kí ìgbọ́tọ̀lọ́ yìí tó jọ́rọ̀ gidi yóò jẹ́ kó máa jìnà síyàn ni torí ìmọ̀ ẹgbọ́ rú nǹkan pátipàti báyìí àti kéèyàn gbọ́tọ̀lọ́ méjèèjì ò lè pàdé lọ́kàn èèyàn ni pé ọ̀rọ̀ tó lálàáfíà kéèyàn sọ ẹ̀rí kó ara mú wá máa bá ṣe máa ń fi orin jẹ́rìí tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ẹ̀rí pé ní àní ìlímù afùdọ̀lùmọ̀tìlú bí ń fàtọ̀ níbù lápẹjọ ìmọ̀mọ̀dá ó kéèyàn wá ẹni tó bá wa yóò ra yàtọ̀run ẹ̀rí ó ra sọ bí bàbá ó ní ní ṣùgbọ́n ọ̀rọ̀ Islam èyí tí mo sọ yìí kan tí yẹn bá fi lù sí tó ti bí ìsúnmọ́ rẹ̀ ṣe dáhùn á ní àkíyèsí rẹ̀ bákan náà nínú ìrújú táyẹ̀ máa mú wá ni pé ẹ̀mọ̀ pé ọmọ mùsùlùmí ẹ̀ orin náà fi ń kó wa lọ orin tí àwọn èèyàn kan kọ́ náà fi ń kó wa lọ òwe káwa náà láwọn olórin tí ó mọ kó àwọn wa padà káfí máa gbọ́ àwọn orin kórin tó fi tẹ̀lé àwọn èèyàn tí wọ́n tẹ̀lé lọ láwọn akọrin yó àwọn alátẹ̀wọ́ eléyìí ìrújú ni torí pé ní ẹni táwọn ń ṣe ò dáa àìsọ pé nìkan ṣe tí ò dáa olùwárí yẹn kan mú irú tí ò dáa làwọn náà wàá ṣe láti fi pé padà ìsìláàmù ẹkọ́ ṣe yẹ kán alìsìláàmù ya alúwàlà yọ̀ọ̀là ìsìláàmù máa ń lékè téńté ni kò ní máa wò lànà àwọn èèyàn kan tí ò dá káwálà ń tẹ̀lé ọlọ́ni wà lẹ́bi àrùsálà rọ̀súlà bil huda yìí tí ń jọ́ náà mọ́ inú ìsìláàmù yìí ló wà wà díìnì làhák ẹ̀sìn òdodo ìsìláàmù yìí ni kí wọ́n náà máa ṣe tó máa jà wá lójú àwa ní irun tí wọ́n ń ṣeun làwọn náà ṣe táwọn bá láwọn akọrin sí wọn ní mọ gbọ́ orin tí wọ́n mọ́ àánà wa da akọrin àwọn mùsùlùmí wa kọ́ kọ́ kọ́ kọ́ ó tún wá pọ̀ ju tàwọn akọrin yìí lọ ẹ lọ wádìí àwọn mùsùlùmí táwọn akọrin sí ó tún pọ̀ ju tàwọn akọrin yìí lọ gbogbo ní ni tó ni àwọn wàá tó pé wo ní kan ṣe ni tí torí orí ìlọ́fin lọ ń bá wọn kan kẹsì pa àánú tó da orin lẹ̀ látijọ́ ìtọ́ wa ti ń kọ́ táwọn èèyàn ti ń kọ́ kọ́ nínú Islam sanwó àwọn èèyàn dá padà ní ẹ̀dùn gbọ́ pàwọn èèyàn lọ sí ní tó ṣe pàtàkì fún wa ni pé ká mójútó ẹ̀sìn wa ká báwọn èèyàn sọ̀rọ̀ náà ká jẹ́ kí ah, wa ń àfa àtọ́lọ́ oníná wa pàdé ó fẹ́ mọ́ fẹ́ bá àfa kan tí ó lọ́kọ lẹ́yìn tí ò lẹ́yìn tí ma lu bàndírì ìjọba níbi ṣe ń ṣe nù ta ní ìlú láyé ànẹ́bí ẹ mọ̀ pé ìlànà táwọn èèyàn ń lò làwọn náà fẹ́ wọ́n fẹ́ tẹ̀lé gbogbo eléyìí tí ò bá mu nǹkan ìwá wọ́ọ̀sì lé mi débi pé o ti gbalé o gboko bọ́ náà níbọ wọ́n bọ̀ gbé sí tọba gbé sẹ́ẹ̀tì rẹ ìtọ́ kọ̀ọ̀kan gbọ́nu òní náà bọ̀ gbé sí wọ́n pé ní aburú ìtiwá ó kálé ó ká oko àfi kí mùsùlùmí mọ tí ó ṣe kó gbẹ́sìn rẹ̀ yé torí pé àwọn nǹkan yìí bọba lọ́gbọ̀n ọgbọ̀gbọ̀ ọ̀n lo rédíò ọ̀n lo tẹlifíṣàn ọ̀n lo sẹ́ẹ̀tì tí nǹkan ibá tí wọ́n ń wọlé pa mùsùlùmí wọ́n mọ̀ kọ́ mọ̀ gbé kúrò mẹ́ni kódà kó ó pé tèèyàn kò jẹ́ o ká má rí bínú ọlọ́run ba ìyẹn gẹ́gẹ́ ló ṣe pàtàkì fún wa kọ́ wa ní táyé ń ṣe nu kọ́ wa ní wọn náà fẹ́ sòde ìkómọ ibi tí nǹkan àwọn èèyàn ẹ máa rí ń gbà mẹ́kàn máa lùlù hàn ní sọ̀rọ̀ kankan hàn yóò sì máa jó kódà àwọn tí wọ́n gbédè tí wọ́n sọ wọ́n máa jó pẹ̀lú àníkì kó jẹ́ léde wa mọ́ síta ti ń lùlù ẹ̀tọ́ yẹn máa ṣe é sìn ọmọ jó sàkùsà kí ni wí kí ni sọ kò sí tó kàn wọ́n ẹwà àríkà ìpínlẹ̀ ní ṣẹlẹ̀ òde èkó mọ́ ní àwọn ọwọ́ náà ń kó mùsùlùmí ní àwọn onáta ìdíje tán àbábá àmọ́mù kẹ́kọ́dà díẹ̀ ní dìdìde tán ti máa jó ẹ̀kẹ́ kálukó wà á kọ́ bàjẹ́ yìí mọ́ ilé yìí sì ń ni ìyẹn ló bá jẹ́ pé ọkàn wá di torí pé ní téèyàn bá ń gbóni nínú aburú tó mọ̀ ṣẹlẹ̀ pé ló jẹ́ kọ́kàn yẹn di ọlọ́ni súnmọ́ kọ́sàtì kòlóòbò fàyíyà ìjára nígbà tó lọ́n ròyìn ní Israel ọlọ́run lọ́kàn wọn di bí òkúta bálá aṣáàdù kọsùnwà kódà ọkàn wọn lè jòkúta lọ bẹ́ẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ dodo bá wá déwájú wọn nílé gbọmọ torí kíni torí pé ogun fáírọ́ọ̀sì kó púpọ̀ tí wọ́n ń agbọ́dọ̀ jìnà sí gbogbo orú kẹbẹ́ gbogbo tó wà nílé wa lórí ká lọ kó dánù ká àwọn nǹkan gidi tí ó ṣe wá láǹfààní tí ó sọmọ wa láǹfààní wá sí gidi táàmà gbọ́ kùránì wà táàmà gbọ́ àwọn kéde tí máa àwọn àṣkáàrà àwọn àṣkáà tí ń ṣe àwọn èèyàn àyàn kọ́ bá ṣe ń jalè ńbẹ̀ ni àyàn kọ́ bá ṣe ṣe yahoo ńbẹ̀ ni àyàn kọ́ bá ṣe ń yálè ńbẹ̀ ni kí wọ́n ní ń fa ẹlòmíì gan kún kẹbọ ńbẹ̀ ni kí ló fa ní gbogbo nǹkan yìí kọ́nà subhanahu wa ta'ala kò mú wa dúró lórí lórí islam tó dúró déédéé kọ́nà subhanahu wa ta'ala kí ó jẹ́ ká lè mọ òótọ́ kó sì jẹ́ ká lè tẹ̀lé kó jẹ́ ká lè mọ pé tí ò da tí ò da rè kó sì jẹ́ ká lè jìnà sí nǹkan àfi ń ṣe léyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti ń gbọ́ ògbórùn kẹfà ẹ̀ ṣùgbọ́n kọ́nà ṣàánú wa náà ni ó mọ̀ sọ gbogbo gbà tí ìbá mòdòdó tí ó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ kù sọ́wọ́ ọlọ́run bá kọ́nà wa sùwánà wa tààlà kí o ṣe wá ní mùsùlùmí dálẹ̀ kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà kó mẹ́ṣe wá lọ́mọ náà kí ó fi rọrùn sọ̀rọ̀ wa láyé àti lọ́jọ́ ọ̀gbẹ́lẹ̀ alkiyama wa